الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلان وبا أترى لكم كيولون أتيانو رياتوريا جنجتان ريكوبا النبي ومحمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánà anabi náà tí ó fi dijọ́ gbẹ̀ndé alikiyama olùwàmásá ka ẹnì kọ̀ọ̀kan wa náà kúnú àwọn tí ó ṣoríire ńláńlá báyìí lẹ́yìn náà èmi náà lo àǹfààní yìí láti kí gbogbo ẹ̀yin jama mùsùlùmí tá a pè wá gbọ́rọ̀ ọlọ́run bá a ti ń pè yín lóṣooṣù náà ní tẹ̀sí da ọlọ́run lóhùn olùwọ̀bọ̀ máa dẹ́yìn náà lóhùn gbogbo ìpè yín mo kí gbogbo wa ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin àlùfáà wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wa mo kí gbogbo yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ̀rí bí àwọn chairman gẹ́gẹ́ bí ètò àtàṣe tí wọ́n fi lélẹ̀ bí bàbá ti débi iṣẹ́ ká mú sẹ́sẹ̀ torí náà ẹ̀yin bàbá ẹ dákun. Uh, mo fi kíkì yìí náà kí gbogbo ìjòkó olùwọ́ba wa kì í ju bẹ́ẹ̀ lọ kí a fi tètè lọ bí ohun tí a fẹ́ bára ẹni sọ lónìí kọ́lọ́nkọ́ mọ̀sàjẹ́ kó ṣe wá láǹfààní àtẹni tí ó wí àtàwa tá a gbọ́ olùwàkọ́ba wa dúpẹ́ fún àwọn elétò ní the right path Islamic Foundation ẹ̀dàkùn ẹ̀ wò ó kọ́dà bẹ́yìn bá ẹ̀rọ́ọ̀lù ńlẹ̀ kéwú láti two thousand and ten tí a ti bẹ̀rẹ̀ àwọn educationist ni àwọn chairman ìgbé ẹ bá wa value rẹ̀ mo rò pé ó kéré yẹn yẹ kó ti gbà dáadí torí abẹ̀rẹ̀ látòrí ta bó la ti sin lọ́hùn ẹ wọ́n wá ń tó bọ̀ bẹ́ẹ̀ wọ́n wá bọ́ sórí ọ̀rọ̀ ńgbà parí ọ̀rọ̀ pilẹ̀ ẹ̀sìn tá ń pè ní àkídà tàwùhídù àtúnmẹ́nu lọ́rọ̀ ọ̀run amẹ́nu lọ́rọ̀ ìbádà àtúnparí yìí ń tán wọ́n lè tó kù ní àwọn ìbáṣepọ̀ bó la ti lo ayé ẹ dákun ní ń sọ ilé yìí láti kí gbogbo wa kú oríire bí mo ti wí tọ́ba yìí pé yẹn ń róòlù nílé kéwù kan àbí sẹ́ńtà kan tọ́ba yìí pé àwọn ìlú òyìnbó àbí nǹkan kan ni níbi akéde yìí yóò ti níwèé ẹ̀rí téèyàn tọ́ sí gbà á èyí tó ti mọ̀ yìí náà ní gbóhùn ẹ dákun ọlọ́run tí ọ wá fi ọ̀nà yìí mọ àwọn elétò báwọn ti ń gbé kalẹ̀ tọ́lọ́ńláwa náà máa dá wọn lóhùn àtàwa àti ẹ̀yin náà ọlọ́run ọjà àjọ sóríire náà kalẹ̀ ẹ dákun ọ wá ku lílò gbígbọ́ la ti ń gbọ́ yìí gbogbo ń tá a bá wa ń gbọ́ náà ẹjẹ́ a máa rántí kìlọ̀ táwọn afa kìlọ̀ fún wa látàrí hadithi anabuwa muhammad sallallahu alayhi wa sallam ipa anabi ní alukur'anu hujjatun laka aw alayka ẹ E gbogbo wa àti téèyàn bá gbọ́ ọlọ́run wí anabi wí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní ọ̀kan nu méjì náà ni ó jẹ́ o inú kó jẹ́rìí tí ó gbé yàn àbí kó jẹ́ ní tí wọ́n tako yàn ebi wọn náà gbọ́ nǹkan báyìí bọ́dí ẹ̀ lọ lọ́lé kéwú torí bẹ́ẹ̀ lomi ọba tanra rẹ̀ pé àwọn èsì àfa àwọn lọ́lé kéwú wọ́n bí yàn pé bọ́ọ̀ bá fa tó sì ké ebo gbọ́ lecture the right part ebo gbọ́ ti hadha bayanu linnas ebo gbọ́ wáàsí orí rédíò gbọ́ torí tẹlifíṣàn gbogbo bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá kan ọlọ́run ó jẹ́ kí lílo rẹ̀ náà ọlọ́run ó jọ ṣe wá ní àǹfààní. eléyìí tí wọ́n wá ní ká wa sọ lónìí wọ́n ní the rights and responsibilities of the bereaved. ṣèkókò àkọ́ yìí wa wajibatuhum àwọn àlùfáà wa ọlọ́nkọ́mọ́sá àjárí wọn pẹ́ kọ́sàlékún dáadáa wọn àwọn Dr. Siraj wọ́n bá wa sọ̀rọ̀ ní oṣù tó lọ lórí pé kéèyàn má tanra rẹ̀ béèyàn bá wáyé yóò kó mbẹ́ ọlọ́njọ́jọ́ jìnnà síra wọn là ń tọrọ gbogbo ẹni ó bá wáyé olúwa ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ máa fi lọ̀yàn pé yóò rí bẹ́ẹ̀ àbí òní rí bẹ́ẹ̀ òun ni yóò fi dá kámẹ́rà wa létí ẹwà àwọn àwọn ẹlẹ́kọ̀ọ́ kan bí wọ́n bá ju irú àwọn lẹ́kítọ̀ táwọn Dr. Siraju ṣe yìí àti irú èyí tẹ̀ ní àfikún lónìí yìí wọ́n là fẹ́ sọ̀rọ̀ ń pa ar-rihlatu al-mahtuma the inevitable journey ìrìn àjò kan téèyàn ò nídìí kó ṣe booking wọn bọ̀ ṣe bọ́ọ̀ bá ṣe booking gba èmi ò ní booking alikiyama kan wọn kọnfàmù booking wọn bọ̀ kọnfàmù ẹ the inevitable journey ìrìn àjò kan ní ti kówó rìn ńgbà tó ń kálukọ́ wàá rìn lọ́yàtọ̀ síra wọn ọlọ́mọṣàjà sin lọ́hùn òun làwọn afáàfin máa pẹ̀lú ọ̀rọ̀ báyìí mimma ta'ummu bihil balwa ọkànlé ọkàn oko ọkàn ọmọdé ọkàn àgbà ọkàn obìnrin ọkàn ọkùnrin irú ọ̀rọ̀ táwọn afáà wa Dr. Siraju bá wa sọ nù awẹ̀ àtirú eléyìí eléyìí náà jẹ́ continuation fún un pé bàbá sọ̀rọ̀ bá a ti ṣe fẹ́ ni tí ọlọ́mùbá lásìkò tiẹ̀ tó tóun kó láàrin wa wọ́n ti bá wa sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ńbẹ àwa tó wá fi ilẹ̀ táwa gbẹ̀yìn rẹ̀ kí ni wọ̀ tí ń bẹ lọ́rùn wa kí sì lẹ̀ táwa náà ní ẹ̀rí bí islam ti rọrùn púpọ̀ tó sì ara bíútì ẹwà islam nù no. islam lẹ̀sìn tí ọmọ mójútó ìwọ̀ àti ẹ̀tọ́ àwọn onímọ̀ jìnlẹ̀ jẹ́ ó yé wa pé gbogbo òfin láyé islam fi lè jù wọn lọ torí pé gbogbo òfin tọ́mọ nìyẹn ń gbé kalẹ̀ bọ́ba sí báyìí ọ jẹ̀yà ní ma bẹ́ẹ̀ mẹ́ làákàyọ̀ ọmọ wa bí yẹn ń gbò mí gbé ńgbà tẹ́mi ò ti rúfin kí lẹ ṣe fún mi mo rúfin lónìí ọmọ ọgọ́tọ̀ ọdún ni mí láti ọgọ́tọ̀ ọdún tí n ti ń tẹ̀ lófin èwo lẹ́sàn-án mi lẹ́sàn-án bẹ́ẹ̀ kò sínú gbogbo òfin ọmọ nìyẹn àfòfin tọ́lọ́hùn òfin tọlọ́hún ni ọmọ jẹ́ ọ yọmọ dùn ọ́ nú pé bọ́ọ̀ bá tẹ̀lé tọlọ́hún o ń ta fún ọ ní o bọ́ọ̀ bá sì sórí kunkun tọ́ ọ lọ gbọ́ ibi tọ́ tọ́ sí ni n ti ń jẹ́ ìsìlámù nù òun náà làwọn elétò yìí fi rò bẹ́ẹ̀ pé bá a bá sọ ìwọ̀ àwọn tó kù fi lẹ̀ ká sọ ẹ̀tọ́ táwọn náà ni káfíńmọ́ bí ìsìlámù ti kún tó tọrẹwà tó kìí ṣe pé máa ṣe máa mú wa máa mú wa bí àṣà àwọn kan wọn ni mú wa mú wa lẹ̀kọ́ àwọn kan máa wí kìí ro gbà ìsìláàmù <laughs> máa ro mú wa ètò máa ro gbà ìsìláàmù yẹ fárí apá kan kọ́dá apá kan sí ọlọ́nkọ́ mọ̀sá san gbogbo àwọn kọ́mítì kọ́mítì oríṣiríṣi tí ń ronú àgbékalẹ̀ àwọn tọ́píkì yìí àtàwọn àlùfáà tí wọ́n wá ń sọ ọ́ di tó ṣe é sọ lọ́rọ̀ ọlọ́nkọ́ mọ́ sàṣàn kálukú lẹ́sàn dáadáa. kọ́dà ń bi tèmi ó ti wá bẹ̀rẹ̀ lónìí òun lélẹ́yìí tí mo rò pé yọ yọ jájú dìdí ẹ̀ òun ni ẹ̀tọ́ àwọn tó kù filẹ̀ ká tó máa sọ ìwọ̀ torí mo rí pé kọ́dà ń gbà tí mọ́lá bùnmọ́mí ni ń introduce tọ́píìkì yìí ìwọ̀ ojúṣe. E nǹkan náà ni àbí dandan àbójúṣe àmọ́ ìsìláàmù jẹ́ àmọ̀ pé bí wọ́n ti lójúṣe wọn lẹ́tọ̀ọ́ kọ́dẹ̀ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ń bi hukuku akọ́ríbi alimayiti ẹ̀tọ́ wo làwọn tí òkú fi lẹ̀ tí wọ́n gbẹ̀yìn rẹ̀ ẹ̀tọ́ wo ni ẹ̀tọ́ wọn tí sẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run níwọ̀n bá ọlọ́tí ọlọ́run bá ní kásìkò ọgbà mọ́ gẹ́gẹ́ bí alfa abumi ti wí ẹ̀rí alhamdulilayi lánàá àṣewáàsí níbi ìyàwó àwọn ọmọ wa ẹ̀rí lónìí à ń deliver eh, lecture ni èèyàn kọ́ kalẹ̀ ní the right part inú pé ọkọ̀ kalẹ̀ pé ení èjì kọ́kàn ọmọ bọ̀ mbẹ́ mo ti gbìyànjú láti kọ́ àtàwọn ẹ̀tọ́ àtàwọn ojúṣe wọ̀nyí kalẹ̀ ibi ọlọ́mba ní káyọ̀ gbà wá dé ma lónìí alihamudulilayi èyí tó bá kú àwọn the right party ti ṣètò pé gbogbo ń tà ń wí yìí làwọn máa tẹ̀sáyé tí kò wọ́n máa rí ọlọ́nkọ́ mọ́ sàsán wọlé sàn dáadáa. manhum aqaribul mayyit bàbá ní àwọn tí òkú fi lẹ̀ tí àwọn pèlè èbó ni pé bereaved ìyẹn ni lédi òyìnbó ni pé. Pe, àwọn tí ikú ẹnìkan dùn àwọn tí ikú ẹnìkan dùn <laughs> Allahu Akbar ẹnìkan mìíràn náà ti ń fura ẹ lára pé ikú ẹnìkan dùn máwọn kan àwọn kan ti fi ọ lọ ìgbà yìí ṣe ìdí wọn náà ṣe yìí tó inú tí wọn máa dùn ni kọ́lá bí wọn wọn wá wá rọ́ọ̀bù wọn tẹ lójú wọn ṣe wú wú wú wú ń ṣe ń dùn mọ́ wọn ọ̀rọ̀ àwọn yìí ń kà fẹ́ sọ lónìí wọ́n ti bá wa sọ yóò ní inú àwẹ̀ àmọ́ àwọn tí ó dùn tí nǹkan bá tí nǹkan rí bá ìpè á bíi bàbá ẹni ọmọ ẹni ìyàwó ọkọ ẹ̀gbọ́n àbúrò mọ̀lẹ́bí ńdílé ìyá nídìílé bàbá àwọn wọ̀nyí la fẹ́ sọ kí lójúṣe yín kí sì lẹ̀tọ́ tí islam fún ẹ̀yin náà kẹ́yin náà ó béèrè ẹ̀. kódà mo tún wá ń gbé pé èèbó ni wọ́n yẹ kọ tọ́píìkì yìí àwọn olóyìnbó báwọn bá ní bereaved bẹ́ẹ̀ yẹn bá wọnú dictionary òyìnbó àwọn ò tún wá ní kódà ó ń include ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn bá wọ dictionary bereaved pé inú àwọn tá à ń pè ní bereaved lédè òyìnbó àwọn ni ọ lọ pé pẹ̀lú Ọlọ́run nínú lecture ẹ̀tọ́ wo lọ̀rẹ́ ni o kú ní ojúṣe wo ló sì ní ńgbà tí ó rẹ rẹ̀ láyé mọ́ kọlọ̀nkọ́ ṣe kó ṣe gbogbo ẹ̀rọ̀rùn fún wa kó wá jẹ́ wúlò fún wa lẹ́ẹ̀kan sí i. nínú àwọn ẹtọ wọ̀nyí àkọ́kọ́ ń bẹ níbi mo ti tó kalẹ̀ ń bì yìí òun ni fi takdimuhum fi tajhizi faqidihim ah èèyàn tí wọn lọ lọ yìí ẹnìkan gbọ́dọ̀ ṣàyà gbangba ńwájú wọn bíi pípalẹ̀ rẹ̀ mọ́ sariya islam lọla kalẹ̀ bẹ́ẹ̀ kọrọ abẹ yẹn ma kéwù jù wọn lọ àkọ́kọ́ ọ̀rọ̀ nù inú inú ẹ̀tọ́ tí wọn ní ni pé a ah, èèyàn ti wá ni àwọn ni wọn ní priority bí wọn ti bà sírí ẹ tí wọn palẹ̀ rẹ̀ mọ́ ẹni wọn bá ké sí ni kọ́ da sí bí ṣẹ̀ríà Islam ti là kalẹ̀ nù. bàbá sọ eléyìí tá a wàá sọ ta'ziyatuhum ọ̀fọ̀ èsèèyàn káwá retí rẹ̀ kọ́ máa rẹ́rìn torí nù àwọn àsìgbọ́ súnà nígbà èsèèyàn èsèèyàn tẹ ẹ gbà fọlọ́ ni ẹ ṣe àà bí wọ́n bá wá gbà fọlọ́ ńkọ́ níta bá sọ yóò tá a mẹ́nu bà ta'ziyatuhum bó la ti kí ẹni ọ̀fọ́ sẹ ẹ̀tọ́ wọn ni ẹ̀rí mu ní àwọn àsìgbọ́ kéwù ni kéèyàn máa ṣe wá àṣẹ akọfẹ́ ni tí ọ̀fọ́ sẹ èsì ẹ̀gbọ́lọ́ngbọ́ ni ẹ̀yin náà sì tó ń sunkún àà ẹkún bẹ́ẹ̀ nù sẹ̀ríà bó lè yàn sun ni ẹ sọ fún wa àmọ́ irú àwọn bọ́dà kìnínà àwọn kìnínà kìnínà wọ́n ń ṣe báyìí àà ẹ dákun ẹ mẹjẹ agbọ́ ìsìlámù ló di o ntẹ wí fún wọn ni pé a ẹkún ọgbọ́dọ̀ ju báyìí lọ ìbànújẹ́ ọgbọ́dọ̀ kọjá irú báyìí àmẹni ìbànújẹ́ bá àwa ni ọmọ dunnú kọba amúnú ṣẹríà ẹlẹ́kẹta nínú àwọn ẹ̀tọ́ wọn muwasatuhum bilmali wa ta'am àáfowó ràn wọ́n lọ́wọ́ àáfóúnjẹ ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn eléyìí náà ẹ̀ tọ́ ẹni tó kúkú fún ni. lẹ́yìn náà i'ta'uhum furudihim minal mirath wa man yarithu minhum bit-ta'sib ó ké ọ̀pọ̀ ni èèyàn wọn lọ́lọ́ yìí ń tó fi ilé àwọn wọn ní inú ẹ̀tọ́ wọn ni ó kéré ni ọ̀pọ̀ ni kọ́dà bí òjò agbádá kan àti bàtà lọ ṣẹ̀rí àti sọ àwọn tó ní kò sí ní tó kéré nu ogún ogún ó sì gbọ́dọ̀ pọ̀ kọjá pínpín ogún kéré ogún pọ̀ àwọn tó kù fi ilẹ̀ ló ní ẹ̀tọ́ wọn ni lẹ́yìn eléyìí àwọn kọjá àlà tí máa ṣẹlẹ̀ tí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ òfin ní jẹ́ tiẹ̀ omi máa wáyé lọ́dọ̀ ẹni ọ fún rẹ̀ òun ló ti kó bá tó fi ilẹ̀ ntọ́lọ́n ti pè ń tiwọn ó ti hàn rẹ̀ sẹ̀rí àmọ́ yí padà dúró ẹni bẹ́ẹ̀ bá lọ ọlọ́run ló ti pín ogún mùsùlùmí bẹ́ẹ̀ yẹn kan bá wá ní ẹ lọ́ọ́ pe lọ́ọ̀yà wá <laughs> ọmọ kan borí wogudu wogudu kan yìí kò gbọ́dọ̀ jẹ́ kó bọ̀ nu ọ̀lẹ́tọ̀ ẹ̀ àbí ìyàwó kan lọ fẹ́ràn ọ̀kan lọ fẹ́ràn sẹ̀rí àti pín ogún mùsùlùmí ẹ̀ẹ́ àkọ́kọ́ nù ẹ̀tọ́ tí àwọn tí òkú kú fún ní òun ni taqdimuhum fi tajhizi faqidihim. àìsàyà gbangba níwájú àwọn tó kù kú níbi pípalẹ̀ mọ́ òkú wọn òun ni sẹ̀rí à ń pè ní tajhiz ìbò láṣìírí ìwẹ́ ọbẹ̀ látẹ̀rí wíwẹ́ ìfasọ̀wé ńbọ̀ láṣìí sí àwọn wo ni ó tẹ́wọ́ gbà á bàbá sí aṣọ kó o lára àwọn àwo ní orí gbogbo eléyìí ẹ dákun jàmá ẹ̀tọ́ àwọn tó kú tí èèyàn wọn kú ni ẹni wọn bá invite síbẹ̀ ní dasi kódà bí wọn ò kéwú anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú sunan abi daud ládìí fìtọ́ lẹ́sẹ̀ ńlẹ́ amiru lọgba hadithi wa inu àwọn sahabi anabu muhammadu sallallahu alayhi wa sallam ó ní ghasala rasulillahi sallallahu alayhi wa sallam aliyun walfadlu wa usama tubnu zaydin wa hum adkhaluhu qabrahu anabu muhammadu sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn ọba ṣe pé ní a ṣe ẹ̀yin nìkan lẹ́ la anabi ni anabi lọ ya wí bẹ́ẹ̀ ṣe pé ẹ fẹ́ pé yẹn yẹn ọkàn wa tọrẹ lomi ibi tí ó yí sínú gbẹ̀ẹ́n bàbá yẹn ọkàn wa mọ́ lónìí òkú yín ni àbí a kò rí bẹ́ẹ̀ àwọn sọ̀hábé gbogbo wọn ni wọ́n gbà pé tànẹ́bì tàwọn ni ànẹ́bì náà sì mú kálukú bẹ́ẹ̀ pé tèmi gbogbo yín àmọ́ bó ti lè wó rí ànẹ́bì mọ̀lẹ́bí sallallahu alaihi wasallam òun ló fi jẹ́ pé ńjọ́ta nẹ́bi kú àwọn tó wẹ̀ làwọn tó súnmọ́ jùlọ aliyu bin abi tọ́líbi tó fẹ́ ọmọ bíbí inú anabi ó tún wá jọ mẹ́gbọ́n anabi sallallahu alayhi wa sallam ẹni ó tún rí náà ni alifadilu ọmọ àbúrò bàbá anabi lòun sallallahu alayhi wa àti usama tubnu zayidi ẹni tó yẹ pé níjọ́ òun ọmọ anabi wọn ń pe bàbá zayidu bin muhammad sallallahu alayhi wa sallam torípa anabi lọ sọ dọmọlúwàbí níjọ́hún bẹ́ẹ̀ yẹn bá dínáró ẹ̀ wò ó ti dọ̀mú ń tọ̀hún nù kuraani ló ní má pè nìkan lọ́mọ nìkan bí ìbá sọ̀hún ló bí ma ni wọ́n fi ń pè ní zayidu ibn al-harith ọmọ zayidu síláyé má lójú ayé anabi zayidu ti kú àmọ́ ọmọ rẹ̀ usama ń bẹ òun náà ń bẹ nínú àwọn tí torí pé ń bẹ lakọ́ọ́lẹ̀ pé inú pa anabi ọ fẹ́ràn yẹn anabi fẹ́ràn usama púpọ̀ bí ọmọ là anabi mu kọ́dà ó kì tí wọ́n máa kì í ni pé hibbu rasul ibnu hib ibnu hibbi rasul àyànfẹ́ anabi ọmọ àyànfẹ́ anabi òun ni Usama ẹ dákun eléyìí ni àkọ́kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mo wá ní wọ́n lè pe ẹni tí wọ́n bá rí i pé yọ fọ̀nà mà wọn ìmáàmù ni àáfàá kan ni arábìnrin kan ni tó bá yẹ kó obìnrin ni òkú wọn ó láyé anabi náà sallallahu alayhi wa sallam hadithi kan yìí náà ni o oh. adkhalu ma'ahum abdulrahman ibn awfin nínú àwọn àgbà sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n mọ̀ pé òun ní ma kíní ìjà wọn lọ àwọn ni wọ́n wá invite yẹ ẹ dákun gbà tá à ń wí abubakar ń bẹ láyé o radiyallahu ta'ala anhu umaru ọlọrin àjò ń bẹ madina jọ náà kò sì rújú pa nẹ́bi ti tó kalẹ̀ pé àwọn tó kàn ní lẹ́yìn ni wọ́n gbà pa àwọn lọ̀gá àmọ́ wọn bọ́ wájú pé ọyẹ yẹn bọ́ ẹ̀yìn ìdílé yín mọ́ torí pé wọ́n ti gbọ́ yé lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé nínú ẹ̀tọ́ táwọn tó kúkú fún ní òun ni pé àwọn ni kí wọ́n bà sí rí èèyàn wọn àwọn ni wọn ò ní reason kankan bí wọ́n bá rí ní tí ọ̀dà alára kí wọ́n máa lọ wí ń ta ìwọ́ lè ní ẹ́ ìwọ lè ní nǹkan kan tí o fi tú àṣírí rẹ̀ torí gbogbo ẹ̀ ní sẹ̀ríà islam fún kálukú lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹni wọn bá wá rí káwá kìlọ̀ fáwọn tó kúkú fún náà àìwá fa ìmọ̀ kan ṣe pé wọ́n ti láwa la lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú àdìsí kan yìí náà wọ́n wá ké síta ní abdulrahman ibn awfin radiyallahu ta'ala anu ẹ dákun ẹ jẹ́ àfiyèsí eléyìí o àkọ́kọ́ nu bá a bá ń sọ̀rọ̀ pé àwọn tó kúkú fún ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ kan àkọ́kọ́ ẹ̀tọ́ wọn nù. No bókun bá wa jẹ́ obìnrin ńkọ́ torí pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọkùnrin la nabi òun ló jẹ́ ọjẹ́ pé gbogbo àwọn tá a dárúkọ wọn yìí ọkùnrin ni wọn bọ́bá wa ṣẹlẹ̀ pé obìnrin ni ọjà láìsí òfin kan náà ń ṣẹ̀rí àfi lélẹ̀ àfi nǹkan kan ló kùn òun ni pé ọkọ obìnrin yìí sẹ́mi pé òun yìí ṣe mọ̀lẹ́bí rẹ̀ ọkọ ni aha òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe kínni láti inú wíwẹ̀ ni wíwẹ̀ rẹ̀ kúnmọ́ àti gbígbé sínú sàárè torípé ń bẹ nu hadithi yà ń la wa aisha radiyallahu ta'ala anha aisha denjọ kan olóhùn wí fún anabi pé wàrà sáwù wá orí ń wò gbígbà tó rí ń fọyàn anabi ní ana wàrà sáwù èmi lórí ń fọ kí ló ṣe ọ bọ́ba ìkọ́ yá ni tóun bẹ láyé kí ló dáa tó faga salitu kìkì ń wẹ̀ ọ́ wàká fantu kìkì ń dasọ bọ̀ wàdá fantu kìkì ń gbẹ ọwọ́ sàárè rẹ̀ bọ́kọ̀ kan bá wí bẹ́ẹ̀ fún yàwó rẹ̀ lónìí <laughs> yóò délé wọn jọ náà ẹ gbọ́n lórí ibú yìí àsèntì gbìyànjú rẹ ọlọ́run èèfún sẹ́ni anabi ọlọ́run o gbogbo nǹkan ní jọ anabi sallallahu alayhi wa sallam anabi wífẹ̀ fún yà la wa pé àá ó wù mí bẹ́ẹ̀ bọ́lọ̀ bá tó bẹ́ẹ̀ àmọ́ ò tó bẹ́ẹ̀ Aisha tún gbé ayin tẹ́ fi kẹ́kọ̀ọ́ nu o òyìn wọn wá gbẹ́ngbà anabi ti wí ọ ti wá ṣẹ anabi ọlọ́run anabi wa kú Aisha ń bẹ láyé fún àìmọye ọdún radiyallahu ta'ala anha àmẹ́lẹ́yìí làwọn àfáàfin mú lẹ́rìí pé kọ́kọ́ obìnrin ọ̀wẹ́ ìyàwó rẹ̀ ọ̀dà bọ́ba lẹ́kọ̀ọ́ rẹ̀ nú àwọn tó ṣe kínni tó ní ẹ̀tọ́ sí pé bá a ti palẹ̀ mọ́ òkú tí wọ́n kọ́kọ́ lẹ́tọ́ sí i lára wọn làwọn afáàmọ ní wàwọ́sí yulmayiti nínú àfikúnnu òun ni pé máa ṣẹlẹ̀ ńgbà míì tó kú náà ó ti sọ kalẹ̀ pé ẹ̀dàkùn bọ́lọ̀ ń bá lọ́jọ́ yá o lámọ̀ yín ni ẹjọ́ wẹ̀ wọ́n ẹ̀dàkùn ẹjọ́ agbárin yé torí pé gbogbo ẹni ọ lẹ́tọ̀ọ́ pé ọjẹ́ bàbá àwọn ni ọjẹ́ ya àwọn ni ọ lẹ́tọ̀ọ́ sẹ́mi rẹ̀ ju rẹ̀ lọ òun ló sì kọ́kọ́ sọ pé lamọ́yìn mo fi ó rí àṣírí mi bẹ́yẹn bá ti lè sọ kalẹ̀ bẹ́ẹ̀ pé lamọ́yìn ni kọ́wù ẹ̀hún kọ́dà àwọn àfa ni kó tó kan mọ̀lẹ́bí kan òun lọ́kọ́ kan torí pé ẹni ọ lára ẹ̀ náà ló ti fẹ́ ló ti ní ẹni báyìí ni ọmọ ntòun rí tó fi wíwú ẹ̀ yá bọ́ba ṣẹlẹ̀ o lamẹyin ọmọ lamẹyin kódò lè má jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ baba wa sheikh albani rahimahullahu ta'ala èmi ka wasiya baba albani ọlọ́nkọ́mọ́sá kẹ́ baba tí wọ́n kú ní around year two thousand kò pẹ́ púpọ̀ inú wasiya baba albani wọ́n bímọ wọ́n bọ́kùnrin wọ́n bọ́bìnrin ìyàwó wọn bẹ wọ́n ní mọ̀lẹ́bí baba albani kọ síbẹ̀ pé bọ́ba yá jaari wọ̀sọ̀díkì fulan òun ni ọ̀rẹ́ àwọn tílé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn táwọn ti ń bára wọn bọ̀ wọ́n mọ táwọn rí ẹ dákun pa báyìí inú ẹ̀ tọ́nu ẹni òkú bá dá kọkalẹ̀ òun lọ́kọ́ kan lẹ́yìn ẹ̀ ọkàn àwọn mọ̀lẹ́bí rẹ̀ tọkàn gbàgbàgbà gẹ́gẹ́ bí ẹ̀rí taari nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọ́ wọ́n wá ní májẹ̀mú kan bẹ́ẹ̀ ń bí eléyìí gbogbo ẹni tí tó jẹ́ obìnrin ká sọ̀tàn tó jẹ́ obìnrin lòkú kú níbi wíwẹ̀ rẹ̀ obìnrin ní wẹ̀ obìnrin gẹ́gẹ́ bá a ti mọ̀ wọ́n ti ṣàlàyé gbogbo yìí fún wa àmì ìtawà fẹ́ mẹ́nubà lónìí ni pé bó bá débi pé a fẹ́ gbé sí sàárè obìnrin yìí sáyà gbangba lọ sàárè pé wọ́n là wà lálẹ́ tọ́ rẹ̀ o ká yan ibẹ̀ wọn nípa báyìí ni pé ẹ rí i pé lójú ayé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam kódà ńjọ́ tó ọmọ bíbí inú anabi kú ọmọ abilékọ ìyàwó ọ̀gá wa Uthman bin Affan Ummu Kulthum radiyallahu anhuma lójú ayé anabi náà ni Ummu Kulthum kú lójú ayé rẹ̀ ni Ruqayya kú gbogbo àwọn ọmọ rẹ̀ Fatima nìkan lọ́gbẹ̀yìn yẹn radiyallahu anhum ajma'in ọlọ́n kọ́ mọ́sá wa kẹ́ anabuwa Muhammad kọ́sá lẹ́kùn kẹ́ fún ẹni ọlọ́n fẹ́ràn jùlá yé kọ̀ wá sí àdánwò tí ọ̀fẹ́ fi kàn ó fi kọ́ àwa lẹ́kọ̀ọ́ ni kọlọ̀nkọ́mọdé àwọn arọ̀ ọ̀rọ̀ àdéhùn ọ̀rí díẹ̀ tó ti bá wọ̀tọ̀ sáré gbẹ̀sìn lẹ̀ tí wọ́n ní ọ wá gúnkè wá mumi ọlọ́nkọ́ sànù wa anabi ọlọ́run ní kúkúrú ńjọ tí mo kò so mo kú ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ fún wa nínú májẹ̀mú pé ta ni ó lè gbé obìnrin wọ sàárè àwò nù àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ní tọ́jọ́kùnrin ọkọ àtàwọn tí ó súnmọ́ májẹ̀mú kan wà ń anabi fi lélẹ̀ láhàyà àfìdín a sì gbọ́dọ̀ sọ àyè tìjú ń bí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀sásá nú ọ̀rọ̀ Ọlọ́run a máa gbọ́dọ̀ sọ débi ànábì yìí sọ de. ẹni tó bá ní sáà ní pẹ̀lú obìnrin rẹ̀ ní alẹ́ àná tí wọ́n sì fẹ́ gbé obìnrin kan wọ sàárè lónìí kò gbọ́dọ̀ tẹ́wọ́ gba obìnrin náà wọ sàárè òfin ànábì ni sallallahu alayhi wa sallam. naam ọ ọ tọ ẹsẹ ohun tí a ma wọn ní kì í ṣe pé bóyá nítorí ni wọn wẹ ni kọ́dà bọ́ wẹ. anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó hadithi yìí ń bẹ nínú sahihil bukhari anas bin malik radiyallahu anhu lọ́gbà wa ó ní binta rasulillahi sallallahu alayhi wa sallam ó ní mo wà ń bẹ̀ ń jọ́ tí sin ọmọbìnrin anabi sallallahu alayhi wa sallam fara'aitu aine fara'aitu ainaihi tadma'ani à ń bọ̀ wá bí yìí ń ó ní mo wá rí omi omi ń dà lójú ànábì omi ojú ànábì méjèèjì ń dà mí láfi ni má ṣe wá sí akọ fún yẹn o má ṣe wá sí akọ fún yẹn ìbànújẹ́ ò lè bá yẹn retí kọ́ máa rẹ́rìn àmọ́ ẹ sọ fún ni pé má jọ tayọ báyìí o Anas ibn Malik ni mo rí omi ń dà ní ojú méjèèjì ànábì sallallahu alayhi wa sallam. قال النبي واني وهل فيكم من fiikum لم يقارف lam yuqari fil layla ẹ̀rí nù ńgbà wọn ṣetán tí wọn ó anabi e ni ẹ dúró njàre nìkan tí kò súnmọ́ obìnrin rẹ̀ lánàá ẹ̀rí anabi náà dáa pé báwa náà ti ń dáa pé ni ìlànà bá ní kọ́ọ́rí fún kò pé jámá à ń bẹ̀ ń láwọ ọmọ kéwú ẹ̀kọ́ nù àyè kọ̀sásá nù kéwú bá yasa fún rẹ̀ lókù anabi ní ṣe ń bẹ nu yẹn ni tí o súnmọ́ obìnrin rẹ̀ lánàá mẹjúmọ́ fakọ́lá abu tọ́lá abu tọ́lá ní ana ya rasulallah sallallahu a èmi ò ṣe bẹ́ẹ̀ fa anzala ha fi kọ́bìrì ha abu tọ́lá ọ̀kan anabi kò sí nùrọ̀ anabi àmọ́ngbò ti se kpóhùn ni anabi ni ṣé ọ̀dà ìwọ ni o gbé wọnú sàárè rẹ̀ ibẹ̀ làwọn afa àti mẹ́rin pé bẹ́ẹ̀ ti lè wò ó súnmọ́ bẹ́ẹ̀ kọ́dà bọ́jọ́ kọ rẹ̀ bọ́ba ti ṣe kó ṣe ṣáà ní léyìí tí ó jìnnà bí alẹ́ àná láàárọ̀ yìí sì wá ní àbí tilẹ̀ ò tí ì sú à inú súnà nàbì ni pé irú ẹni bí ò gbọ́dọ̀ wọ sàárè pé ẹ gbé obìnrin wa ẹ dákun níbí yìí ẹ má jẹ́ yẹn wá tijú pé èmi ni kí n wá pé téèyàn ma wá sẹ́lọ̀hún bí yẹn bá ti mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n bá ti fẹ́ gbé e dénú sàárè ọmọ mìíràn ẹ̀yìn ọ̀sẹ̀ bí ìgbà tó fẹ́ wọ tọ́ílẹ̀tì gbogbo nǹkan wọ̀nyí ò kò burú ńbẹ́nu àdìsí pé ọlẹ́ máa jẹ́wé <laughs> ọ̀sẹ̀ ọmọ aláàbò mọ́ mi. wọn èbú sẹ́rí èyí táwa máa pé oníjójú ó tì ọ́ láyé òun ojú tàlìkìyàmà lọ burú bẹ́ẹ̀ bá lóun oníjójú ó tì òun láyé èmi ni kí n wá pé kíni kó gbé kíni ebe tọ rẹ ni anabi ò bu kó sese bẹ́ẹ̀ àmọ́ n'òfin ni pé àwọn afa ṣe tàhílù rẹ̀ tọ́ pọ̀ ìdí tà nẹ́bi fi wí bẹ́ẹ̀ àmọ́ àfẹ́ fi yún gbàsìkò ó ti tó ká mọ̀ pé nínú òfin òun nípa ànábì béèrè pé ta ni ò ṣe nǹkan báyìí nínú hadithi kọ́ra ń bẹ nínú sọ̀hí bukhari hadithu ti ń bẹ nínú kíni sọ̀hí bukhari tọ́ mo rò pé léyìí òun ká dáa dúró bẹ́ẹ̀ nípa pípé gbígbé bíbu àṣírí ẹni wọn tọ́ lọ ní kúkúrú àwọn ni wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ àtẹnití wọ́n bá pè síbẹ̀. Si ẹ̀ẹ́kejì nínú ẹ̀tọ́ wọn àtàzìyà òun mo ní arinu hadith anas ibn maliki kákí wọn kú ọ̀fọ̀ àtàzìyà kákí yẹn kú ọ̀fọ̀. ẹ̀rí ilẹ̀ yorùbá ni pé à eléyìí sọ̀fọ̀ ẹ̀ <laughs> ẹ̀ sì lùpa ẹ̀ àwọn baba dàgbà sọ̀fọ̀ wa lélẹ́yìí ni ẹ̀ sì lùpa ẹ̀ ńgbà tí ń bẹ láyé ńgbà tí ẹ gbogbo ẹni ọba kú ò ní islam lọ́fọ̀ ni kọ́ra bọ́ jọmọ ọgọ́rùn ọdún kọ́ra bọ́ lé ara fẹ́ra kù ni nínú ẹ̀tọ́ tí wọ́n ní kí wá ṣe pé kéèyàn wá máa lọ kíyàn nítorí pé bàbá rẹ̀ dàgbà àbí nítorí pé ya rẹ̀ dàgbà ọwọ́ máa jágbádá congratulations àìlẹ́kọ̀ọ́ ni nínú ṣẹ̀ríà islam gbígbà téèyàn ń pé ìyá yìí lọ <laughs> ọyọ ti lọ pẹ́ náà. oye pé osira láyọ òsè ntí wọn máa kíyàn nù kọ bá a mú ká máa lọ kíyàn nù bàbá rẹ ya sira nabi mu sallallahu alayhi wa sallam kódà bẹ́ẹ̀ a dàgbà àá e ni ti tí ó fọsẹ̀ pé a ara fẹ́ra ku nínú ẹ̀tọ́ ti wọ́n ní lọ́rùn wa tí a bá ń ẹ̀rí pé nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ta kàkán yìí anas bin malik ni ra'aytu aynayhi tadma'ani mo rí omi tí ń dà lójú anabuwa muhammad sallallahu alaihi wa sallam kódà lílé yìí nìkan kọ́ inú hadithi mi ń jọ ti ibrahimu ọmọkùnrin kan tá anabi ti ń ro táwọn yẹn ti ń ro pé òun ni ó gbẹ̀yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọmọ yìí náà tó kú ní kékeré ah, wọn lójú anabi dàmí jọ náà. kọ́dà nẹ́bí wa ń sọ̀rọ̀ ibi ẹ̀kọ́ wa nù gbogbo ẹni tí ọba wa ṣe wá sí fẹ́ ni ọ̀fọ́ sẹ́yìn tó wù fún un anabi ni innal ayna la tadma wa innal kọlba la yahzan wa inna la kulu illa ma yurdi rabbana wa inna bi firaqika ya ibrahim la mahzunun anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam anabi ju wa ń dami. kódà èyí tẹ́ rí lójú yìí nìkan kọ́ ọkàn wa bàjẹ́ anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ o la naqulu illa ma yurdi rabbana àmọ́ àní wí nǹkan kan tí ó bí ọlọ́run nù sí wa ibi tọrọ wa nù o olórí rẹ ti lọ tòun ti tán amalayika bá sì sàmì a sì tán lóòótọ́ èwo ló ní la mẹ́ nbẹ́nu àdìsí anabi ni ẹ ma wí àwọn tí ò dáa ó ṣeé ṣe kó ṣe déédéé sáàtà ijabatin àsìkò kan tọ́lọ́hún gbàdúrà òun kan gbà ní olórí òun ti lọ tòun ti tán àkọ́dá fún un mọ́ ojú tiẹ̀ tọ́ akaramakun lọ baba ẹ dákun gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí ìmánì gbọ́dọ̀ gbà lẹ́nu mùsùlùmí o àmọ́ at the same time ẹnìkan mọ̀ ṣe wá sí akọ fún àwọn tó fọṣẹ́ yà é ṣe yín kí ló dé ẹ gbọ́lọ́ngbọ́ ni ẹ eh, àwọn gbọ́lọ́ngbọ́ ẹ eh, bùn wọn sùúrù ni ẹ eh, bó ti jẹ́ nu ẹ eléyìí arẹ́kọ̀ rẹ̀ kọ́ nu hadithi anabuwa muhammad sallallahu alaihi wa sallam èyí tí ó lẹ́tọ̀ anabi ni a ní wíńtì ọlọ́run ó tún wá bínú sí wa léyìí tó ṣe pé kọ̀ọ̀ràn tó ṣẹlẹ̀ yìí bó bó bó wí dọ̀tún la mẹ́wàá kọ̀pẹ́ mi ọ́ padà sáré àǹbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì máa wí náà kò dénú kò dénú gbogbo ẹni ẹlòmíì ẹnìkan sọ fún mi jó ní pé ńgbà tá a lọ nínú àwọn àgbàfà wa ńlọrin bíi tí wọ́n ṣaláìsí tí gbogbo èèyàn wá pọ̀ ń bẹ nkankan ẹnìkan wá pa kéèsì àwọn ní àhà bàbá yìí bóyá wọ́n gbé mọ́tò kọ́ lóyá wájú títí ẹlòmíì lánàá òró lòsì rẹ̀ lóyò <laughs> pé lánàá òun mọ̀ pé wọ́n kọjá ládùúgbò ẹnìkan tí ó gbé mi ó ti mi ó ti máa ṣe kí nínú. yọ wá débi òkú rẹ̀ yọ máa wá gbéra dálẹ̀ yọ máa ṣe kínní ọlọ́run lọ́ máa àwọ̀ òtún àníyàn nìkan wo àmọ́ kéèyàn ọmọ dáràn sí rẹ̀ lọ́rùn má sì da sókun náà lọ́rùn ọ̀rọ̀ kọ̀rọ̀ àbíkọ́dà anabi júwe anabi ni wà sàkól juyú máa fa sọyàmẹ́rẹ́ nílá anabi ni wà jàhìlì ni wàlátùmẹ̀lì kòdó ma gbára ẹni lójú máa gbára ẹni anabi ni wà jàhìlì ni aw bi da'wa al-jahili àbí máa sọ̀rọ̀ àìmọ̀kan irú àwọn èyí tá a ti wí ni ẹ èyí tó jẹ́ tiwa ń bì inú ẹ kíní olóore òun kan ti lọ doctor ọlọ́run kọ́ yááfì àwọn èèyàn ni mo ti gbọ́ tẹ́nìkan pé wọ́n ń pẹ́ ẹ ṣe sùúrù pé irú àmúwò sí wónú ntójú rẹ̀ ọ̀ wálẹ̀ o tó sún jọ̀hún náà yóò sì jẹun ẹ ṣeun wọ́n bá yà wọ́n padà gbé ẹ̀rọ ju jẹ́ kíkọ́ tí ẹ lọ ní yọ padà lọ <laughs> wọ́n ní ẹ ẹ kpoti fún wọn tí ó tètè lọ ẹ fi mílíkì sí àbí fèrè ẹ̀kọ́ gbóná ọ̀tán ó sì ti wà má yalfidu min qawlin ti kọ tààrọ̀ ìwíkúwìí tó wí ni àmúwá kíni wọ́n ti kọ́ ọ jẹjọ́ rẹ̀ lálùkìyàmà ẹ̀dàkùn ẹ̀já mọ̀ntẹ́ yẹn ọba máa wí arábìnrin kan láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní anabi nkọjá lọ wá bá tóbìnrin yìí ń gbéra dálẹ̀ tí ń sunkún lẹ́gbẹ̀ẹ́ sàárè ẹnìkan kú fún un ara ẹ̀kọ́ ta wínú o anabi ọmọ bú pé a ah, èsì ọ aláìmọ̀kan ni ọ ni gángan wa anabi ni esibiri ah, ní sùúrù ní sùúrù n ta anabi wínú arábìnrin yìí wá jẹ́ kan rú àwọn tí ń bẹ láyé lónìí náà yìí kọ́mẹ́ntì tiẹ̀ ń wí fún un. Eh? bóyá rọ àwọn baba wa honourable justice ni ẹlòmíì náà ní wò wọn lónìí yọ sọ̀rọ̀ kọ̀rọ̀ sí wọn ń wọ wáyà ni màá lọ bẹ̀ wọ́n gẹ́gẹ́ lágbègbè mọ̀gbẹ́ yìí ni arábìnrin wa ni ilé ika á ní dàkúnkó yàn yín anabi ọlọ́run sallallahu alaihi wasallam ee ẹ dàkún bọ́bá sà wà lẹ́nìkan wí báwọn sí lónìí àwọn ọmọkẹ́ wo fi lulu <laughs> ẹ àwọn tẹlómi fi ń dẹrù balẹ̀ lọ́mọkẹ́ gọ̀ọ́jẹ́ níjà àwọn èèyàn ó súnmọ́ abẹ́lé yóò gbé síbìrì <laughs> ó wí bẹ́ẹ̀ fún anabi pé ilayka anni dákòókò yàn yín ntí ń jẹ́ bẹ́ẹ̀ nù kéwù nù ilayka anni kó lọ́dọ̀ mi yàn yín kódò tó fi kun innaka lam tusabbi musibati sírú ilé bá bá wọn náà bó ló ti ṣe bí ti ń wí jọ òun kọtí ẹ gbójú wo anabi sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam anabi bá pẹ́yìn dà kódà kò anabi ò wí kẹ́kẹ́ lé anabi rara gbẹ̀yìndà ní isman lọ́jẹ̀ àwọn yẹn wá sáré wá bárabìnrin yìí yá ọ mẹ́ni tí onítàní rasulullah sallallahu alayhi wa sallam nbẹ̀dẹ̀ tí wàá mọ̀ pé sọ̀hábí yanu sọ̀hábí anabi ni kọjá wọn tó ní inú riwaya kan nu hadithi wọn ni fa asọ́baha kalmaut ẹ̀rù bíi kíkú ọba yẹn wá sọ̀kalẹ̀ sára rẹ̀ ẹ anabi ló ń wí báyìí fún. ọlọba gbàgbé gbogbo ń gbára sùúrù tí ní ó ẹ <laughs> eh? ọba sáré gba ilé anabi lọ sọlọlọ sallam ẹ̀kọ́ pọ̀ nù àdìfì yìí ká ń lọ lónìí ni nù àdìfì nù kan ní ó rò bá wọn kan géètì tí wá sùn ó lóun nìkankan ọ̀nà géètì <laughs> ó kàn wọlé lọ bá anabi náà ni. ya Rasulullah wọn mọ̀ pé yín nílẹ̀ kan wọn lẹ́yìn lẹ wí báyìí tó ń wí báyìí fún yín sallallahu alayhi bil mu'minina ra'ufur rahim ẹ wọ́n bá já wa ní gbé ọlọ́run tí ọ wá ẹ̀yin ò sí lẹ́kọ̀ọ́ báyìí síbẹ̀ <laughs> sí rí gbogbo lẹ́yìn nù ntẹ lomi ọmọ wi nù asọmọ yẹyẹ ni ọ àwọn olóbi <laughs> <laughs> gba àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀. Hmm? anabu muhammad sallallahu alaihi wa sallam kò wí kankan nu ẹ ńgbà wí bẹ́ẹ̀ tán pé òun ọmọ a dákun ẹ má bínú kankan anabi tó kọ́ lẹ́kọ̀ọ́ anabi ni a ọ wá fa ina sabra inda sadmatil ula anabi tó kọ́ sallallahu alaihi wa sallam anabi ni a ọ wá rí sùúrù gbà tó gbónáwó gbà tí tó gbónáwó tó ń pè é eléyìí báwọ̀ náà ni ìgbà ń gan ni sùúrù ni ládàá níta nàbí yìí nù <laughs> sallallahu alaihi wasallam ó tún kọ lẹ́kọ̀ọ́ pé tọ́ bó bá dìgbà míì sùúrù ńgbà tí gbèyàn ẹlòmíì bó bá sunkún tán tí omi ọ̀ jáde mọ́ ẹ́n tọ́wá rẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ bàbá tọ́wá gba sùúrù akọ anabi ló ní ládàmọ́ asọ́bùrú ẹ̀ńdà sọ́dìmọ̀tì òwúlà ńgbà tó gbóná yẹn anabi ló wí bẹ́ẹ̀ ẹ dákun ẹja kẹ́kọ̀ọ́ ilé yìí ńgbà tí nǹkan gbóná ni sùúrù wúlò àmọ́ sùúrù akọ́ngbà tí orí ń tó ṣe mọ́tò ọ̀tí ẹ̀rẹ́ yẹn bẹ̀ ọmọ èrò àbóhùn tí a <laughs> ẹ ṣeun bàbá akramakumullah nípa báyìí lórí ọ̀rọ̀ taziya náà ni asọ́dẹ́bi gbogbo eléyìí ọlọ́run kọ́ mọ́sá àárọ̀ gbogbo àwọn tí èrò eléyìí bá kọ́lọ́mọba kọ́rọ̀ wọn lójú nínú ọ̀rọ̀ taziya yìí ká tó wá kó mbẹ́ẹ́ a pàkíyèsí àwọn kankan tí mo rí nu tí razadul ma'ad tí àfa wa gba ibn al-Qayyim al-Jawzi ṣe ọ̀rọ̀ náà pọ̀ àmọ́ rárá mo díẹ̀ díẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ó ní walam yakun min hadihi an yajtami'a lil aza wa yuqra'a lahu al-Qur'an wa yuqra'u lahu al ó ní bẹ́ẹ̀ yẹn bá wà lọ kíyàn ọ̀fọ̀ ẹ má jẹ́ yẹn o tún lọ rú tiẹ̀ ń bí ọ̀fọ̀ lọ́fọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ń lọ ọrùn tiẹ̀ níbi ọ̀fọ̀ ọlọ́fọ̀ Ibn Qayyim lára tí yẹn fi lè ru tiẹ̀ àkọ́kọ́ ni pé al-ijtima'u àwa sọbẹ̀ dìbò pàdé àwọn ẹlòmíín rẹ̀ ń ti àga fa ó sì sún wọn wọn ń fẹ̀mí sépèlè yín gan owó àga ìgbà tiẹ̀ tó lọ́tọ̀ ńgbọ̀n báyà wọn tún náà rí kó ń pa àwọn èèyàn ní àwọn àlejò gbọ́dọ̀ ẹ lọ́ọ́ gba tẹ́ǹtì wá tí wọn ò lówó ẹ̀ gbogbo eléyìí Ibn Qayyim ní èyàn lè kó tiẹ̀ ń bẹ́ẹ̀ torí pé wọn ìṣe bẹ́ẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam ah kéèyàn ó kíyàn ìṣẹ́jú márùn-ún mẹ́wàá ẹ̀kú sùúrù ẹ̀sìn kan ẹlòmíì gan wàlá ebọ́ mi èèyàn ló kálukú wa ọ fẹ́ sùn <laughs> bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lèyí ti lọ <laughs> lẹ́yìn ń dé ó jòkó kalẹ̀ látàárọ̀ kọ́ lọ kọ́ni ebi ń pẹ̀lú mi ah, bọ́fọ̀ bá sẹ́yìn ṣe kò ní débi ọ̀pá ni ah, ó padà jẹun àmọ́ kò yanu jẹun Ni lójú yín ẹ̀rí ká wá jòkó látàárọ̀ dalẹ́ máa wá wú kọ̀ bá a mu ẹ̀ dákun ee baba lọ kíyàn ìṣẹ́jú márùn ọ̀pọ̀jù ìṣẹ́jú mẹ́wàá kéyìn ó dìde ọ̀sàdúà fẹ́ni ọ lọ ọ̀rọ̀ lójú eléyìí lọ bá sunna anabu muhammadu sallallahu alaihi wa sallam tọ Ibn Qayyim ní ara ntẹ̀yìn ọgbọ́dọ̀ náwó tọ́ba lọ kíyàn ọ̀fọ̀ kéyàn wá pé àti kọ́ àwọn ọmọ kéwú lẹ́yìn kurani kan la sọ̀kalẹ̀ ní àwọn baba àbí dalilu mẹ́ta agbọ́dọ̀ ma kí àwọn baba yìí jẹ́ bẹ́ẹ̀ kódà ẹlòmíì ọmọ ọmọ sọ pé àyíká kan ń wọ́lọ́ ma ìwọ ká wà fẹ́ ṣe fún àwọn àgbàlagbà yìí jẹ́ bẹ́ẹ̀. <laughs> tọ́ ni gbogbo náà ẹ má dáná baba yín wí táwọn èèyàn gbọ́ wọ́n ní ma jókòó ni nígbà yẹn bá jókòó tí ò lọ ẹ sáfù oúnjẹ lọ <laughs> ebi panu baba torí tèèyàn ló sì fi wá akaramakumullah bó ti rí làwọn baba wíwùn bá nàbì ti là á kalẹ̀ nu pé bá ọba ti ń bọ̀ bó ṣe búrẹ́dì ni bọ́sẹ̀ kọ́ àti àkànní wọ́lọ́yẹ ọ̀rà lọ́wọ́ fún wọn anabi nífa kọ́ àtàhùn mẹ́yùsìgìlù hùn anabi ní tí ò ní jẹ́ wọn ráyè à ń dáná ló dé báwọn yìí <laughs> àwa sọ di opposite lónìí àti wíyùn lẹ́ẹ̀kan kò bá a mu kò sí gbogbo òkú lọ́fọ̀ọ́ nù sẹ̀ríà ní àmọ́ yín òkú ọmọ èké <laughs> òkú galagba ọlọ́run ọ̀sàmọ̀nà wa o kò sẹ́ èmi ọ̀rẹ́ nìkan jẹ́ nìkan dàgbà tó ní wọn lọ kó gìbò kọ́ máa lọ àbí <laughs> nípa báyìí Ibn Qayyim mi ní lára ń téèyàn gbọ́dọ̀ náwó tó bá lọ kí àwọn èèyàn ni pé àti kọ́ àwọn ọmọ kéwú wọ́n wá sọ kuraani kan wọ́n wá sọ kìnnì kan kalẹ̀ Ibn Qayyim ni ọba mu kò sí kò sí <laughs> ṣe wuli di lérí baba de ẹsẹ wo baba wọ́n ní ọba mu kọ ba mu ẹ dákun a padà sọ̀rọ̀ débẹ̀ pé ká tètè pali òkú mẹ ní sunna nabi sallallahu alayhi nínú wàjibáàtì nu nínú responsibilities wọn nu tá a padà mẹ́nuba pẹ̀lú ògbọ́lọ́n amẹ́rì ti yìí ọlọ́run máa jẹ́ káwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ báwọn èèyàn bá gbọ́rọ̀ ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ máa pẹ́ lómi ìlẹ́kọ̀ọ́ baba ẹ̀rí ẹ má nà ná apami ìyàwó tẹ̀ ń wí láti ọdún yìí wọn gbọ́ nígbà títa le <laughs> ẹ̀rí tí kò wá sọ ìyàwó ọ̀sẹ̀ kan díjọ́ kan àwọn ẹlòmíín fẹ́ lè fa aago sí nísìnyí pé ọba ti dé lẹ́yìn aago báyìí oúnjẹ ti tán lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọn bá tètè gbọ́ tọ́lọ́run nínú tàn kan alfa kan lọ ibì kan kìí ṣe nàìjíríà ń bì àwọn náà wá kúndùn pé bẹ́yàn bá ti ẹnìkan tí wọ́n fẹ́ fi gba yìí lọ́dọ̀ ẹni wọ́n wá kí ni gbàmù ti káwọn ọmọ kéwú lẹ́yìn kura nìkan la sọ̀kalẹ̀ wọ́n máa wá ké eléyìí ó ké tiẹ̀ lónìí eléyìí ó ké tiẹ̀ lọ́la níbi sáré bí a máa bí wọ́n ṣe wọ́n ṣe <laughs> wọ́n sá ma àfa yìí wá dé wọ́n sì rí pa àfa lòun náà marhaba sẹ́yìn náà ti ṣe tán ti olóhùn náà ti fẹ́ ké ẹ̀yin náà wá bisimilayi ẹni òkú òun sì fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni àfọ̀nsún náà ni adabu kan nù ẹ bá ń wá kura ni ẹ bá ń wá kura bá gbé kura ni fún ọ bá débi sàárè àwọn ó sì dúró tì wọn ti tẹ́wọ́ afabani awudu mina shaitan rojim bisimilahi rahmani rahim khuduhu fagulluhu. ثم الجحيم صلوها ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوا لا نعم. ايه ولنكي نا نعم. وانيني ايه نينو نينو سورة باي سورة الحاقو ايه ولنكي ايه ولنكي ايه ولنكي ايه ولنكي ايه ولنكي ايه ولنكي àwọn ọ̀fẹ́ ru eléyìí àwọn ọ̀fẹ́ ru ẹ ẹ dàgẹ́ kó mẹ́ ẹ̀yìn gbogbo àwọn tí ń sọ kùránì òdìdí kalẹ̀ wọ́n ń kélé yìí náà mẹ́ wọ́n ń kélé yìí náà mẹ́ ẹ́ àwọn german ní ká túmọ̀ rẹ̀ ẹ̀gbẹ́jì là bá ń ké gbogbo ẹ̀ lọ́wọ́ àánú kùránì olúwa ní kòdóhù fagolóhù ẹgbàmú dáadáa ẹgbàmú dáadáa kò gbọdọ̀ bọ́ thumma jahima salluhu ẹlẹ kó jónu jáàna inú jẹ iná jahimi inú náà jẹ èyí ò ní kọkọ thumma fi silsilatin dharuha sab'una dhira'a sẹkẹsẹkẹ tó gùn bí gbẹ̀hún àádọ́rin ni ẹ fi dé n ò jó ké kọjá bẹ ń torí wọn bá tún kọjá bẹ yìí ní tún lé innahu kana la yu'minu billahi láwọn náà òtítọ́ bá òtítọ́ bá àwọn fẹ́ẹ́ rú ilé ayé Kùránì ni ẹ dàgbọn ẹnìkan máa bá wa ké kurani ma àfẹ mọ ẹ má fẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà ti kìlọ̀kìlọ̀ tẹ́lẹ̀ làwọn àfáà fi ma irú àwọn practical examples báyìí ẹ wí fáwọn èèyàn ó gbẹ́ tó rí rẹ̀ wálé tẹ́lẹ̀ yọ wálé nígbà wọn máa ń ṣe kòdú fagolú lẹ́gbẹ̀ẹ́ sàárè bàbá rẹ̀ tó sì máa wò wọ́n fún mẹ́lìjẹ̀hìmà sọ̀lú ń sì bẹ́ẹ̀ nù kúránì ọlọ́run sàmàdà wa o nínú àkíyèsí tá a gbọ́dọ̀ pè lórí ọ̀rọ̀ taziya náà ni tamyizu ahlil mayyiti bi libasin li ta'ziyati kal aswad ẹ̀rí kí bọ́fọ̀ bá ti wá sẹ́ alọ̀ràn sọ dúdú funfun náà mọ̀ràn yàn <laughs> aṣọ funfun tọ̀ kọ́ra bí yẹn bá wà ń àtàwọn ẹlẹ́sìn míì ẹ ṣeun bàbá ìmọ̀ ṣẹ̀ṣà sọ̀ kan pé kí wọ́n fi dá àwọn ọlọ́fọ́ mọ̀ kọ́dà kí wọ́n fi dólópó mọ̀ kọ́ bá mu èyí tó tiẹ̀ burú jù ni pé aṣọ dáadáa aṣọ dúdú tọ́lọ̀ ní àwọn obìnrin rere yóò fi bàṣírí ẹwà wọn tí wọ́n ń kọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu wọn bá wà sọ ọ̀sàsọ dáṣọ ọ̀fọ̀ ah, kọ́ bá mu o kéèyàn má tún ma àní èèyàn lè gbé tiẹ̀ níbi kíni níbi ọ̀fọ̀ ọlọ́fọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn àfa pé àkíyèsí wa sí kí ọlọ́mọ sàṣàmọ̀nà wa àwọn nǹkan kéékèèké méjì kan ká pàkíyèsí wa náà ń gbọ́ pé lẹ́kṣọ̀ yóò tún dá wọn bòmí yóò tún dá wọn bòmí pẹ̀lú ògùn ọlọ́run àwọn yẹn máa béèrè pé ẹni tá a jọ ń gbé àbájọ wà ń bi iṣẹ́ kèfèrí ni kèé ṣe mùsùlùmí èèyàn rẹ̀ sì kú bó o la ṣe ṣe á kí òun náà á kí òun náà bàbá sì kí bó o la kí ìlànà sẹ̀ríà ni pé ah, bọ́bá ipá bá ṣe pọ̀ àárín yín dáa àbò rò pé mọ́síláhà kan jáde ń bẹ́ẹ̀ yóò tún jẹ́ kí ìsìláàmù ó wúru ẹni bẹ́ẹ̀ já ah, kódà tó ń ti pẹ́ sí ọ̀pá wá pọ̀ wọ́n sì tún bá àwọn dárò ńgbà tí àwọn àfààní tajuzu ta'ziyatul káfírí li maslahatin rajiha li maslahatin ka rajai islamihi aw daf'i adhaw nípa báyìí Ah, bẹ́yìn ọba wa kí ẹni tí yẹ ṣe mùsùlùmí ara ń ta wínú stages méjì ni gbogbo fatiwa sọ́dà bí ọ̀dà bàbá wa dàbò là máa ṣe bẹ́yìn ọba wa kí ẹni tí kẹ̀ ṣe mùsùlùmí ntòun ah, fún rẹ lóun ọ̀fẹ́ láyé má bùn ń bò kú àbí ntòun gan fún rẹ tó lóun ọ̀fẹ́ àìwá débi àwa gá ọlọ́run ó fi wọn sálì jẹ́ náà. Ah, <laughs> àbí ẹkẹkulu alámẹ́ta fún ẹ <laughs> fún gbogbo àwọn eléyìí kò bá mu òun gan kò sínú èrò kulu aláwò láyé àmọ́ ó kí ẹ ní ẹkú rọjú o ọlọ́run àwọn ọmọ rẹ o kódà ọlọ́run <laughs> rẹ gbogbo yìí kò sí tó burú mbẹ kò sí tí lẹni tí ó mímbà bí awla ẹni ó jẹ́ mùsùlùmí tẹ́ jọ ń kírun ó sì ní ẹnìkan ní mọ̀lẹ́bí tiẹ̀ tí èyí di mùsùlùmí a ah, dúró ẹni bẹ́ẹ̀ bá kú kì í ọ mọ bó ti ṣe kí ni bó ti kí òun náà ni a ah, ẹ kú rọjú ọlọ́wọ́n jẹ́ yín ọ̀dà ọlọ́wọ́n tọ́jú àwọn ọmọ rẹ̀ gbogbo eléyìí bàbá rẹ̀ ti ń ṣe fatiwa pé kí lọ́kàn yín pẹ̀lú àwọn tí ah, ká má ṣe Islam gbọ́yé islam àwọn afa wọn ni limaslahatin rajiha nínú mọ̀rọ̀kọ́ náà ní ká tó bọ́ sí tọ́píkì mi nípa ọ̀rọ̀ tanzia alḥadru mina naayi ìmọ̀ polongo òkú nínú tá nàbí ọ̀faramani sallallahu alayhi wa sallam ẹ dákun ibi yìí eléyìí tí ọ wá bá wa mú bí ju tá a fi àkéèsí wa sí ẹ máa kéde rẹ̀ every hour mo lówó rẹ̀ àwọn ìyá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ni <laughs> wọ́n ṣe kínní ẹlòmíràn ní every hour ni wọ́n máa kéde lórí rédíò àbí gbogbo òròyìn tó bá gbé lónìí ẹ máa gbé e àwọn afáà lọ́nà kan ló fi lè tọ́ òun ni bí ọba ṣe pé nítorí kábà pé àwọn èèyàn pé ẹ wá sí pẹ̀ yá yìí ẹ wá kírun sí la ẹ wá sí pẹ̀ bàbá yìí ẹ wá kírun sí la torí pé yìí tó wúlò fóun nu. No ẹ̀rí gbogbo yìí dẹ́yìn pé jọjọ́ mẹ́jọ jọ́ mẹ́ta nǹkan gan ni ẹ̀yin àǹfààní tí ń ní o títí ẹ̀ nírun tẹ́ ẹ bá kí la lẹ́yìn tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ nínú lànà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bí yẹn bá láàánú tọ́fẹ́ ṣẹ̀fọ́ kú lọ sí sojú kòkòrò pé ẹ dákun mọ̀ gbàtẹ́ bá kírun sí wọn la èyí ń láàánú gidi o tọ́ba wa jẹ́ pé nítorí ẹ̀ lèyàn fi ní ẹ̀ lọ́ọ́ kéde lórí rédíò ẹ lọ kéde lórí tẹlifíṣàn pé àwọn baba síwọ́sẹ́ o àbí ìyá síwọ́sẹ́ o aago báyìí ni a kì í irun jànáza èyí ń bá a mú púpọ̀ torí pé báwọn èèyàn bá ti pọ̀ sí àmẹ́ńtọ́lọ́wọ́n gbà pẹ́ rẹ̀ òun làwọn afáàfin máa sojú kòkòrò káwọn èèyàn pọ̀ níbi irun jànáza ọlọ́nkọ́mọ́sá ṣe àlékún àgbọ́yé ìsìláàmù fún wa jù báyìí lọ. Ah, nọ́kítọ̀ ẹlẹ́ẹ̀kẹta muwasaatuhum bi tọọami wa nahwihi nínú ẹ̀tọ́ àwọn tó kúkú fún òun làwọn baba ti rán wa létí lẹ́ẹ̀kan ká dáná fún wọn nu sunna nabi ni sallallahu alayhi wa sallam kódà ká má wulẹ̀ gbàsìkò púpọ̀ àwọn baba ti rán wa létí rẹ̀ a sì ti ka hadithi ni lẹ́ẹ̀kan anabi ló wí nígbà tí jaafaru kú nípa báyìí èyí tó dáa tó kàn nílé tó bá lànà ọlọ́run àti tànàbì mu òun ni pé ìdí wo fi lọ jókòó tọ́ ma jẹun sí wọn lọ́rùn ìwọ ni ogbóúnjẹ lọ́wọ́ ah, báwọn náà bá ti rí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ilẹ̀ àbábá kínní ti dé ló gbóúnjẹ lọ àwọn náà ò ní palẹ̀ wọn ò ní wọn ò ní bùkátà wọn máa wá àrò tí wọn yé dáná wọn lẹ́yìn tẹ́ ń jókòó àbí balaji arọ́bùdé yìí tẹ́ ń jókòó náà lẹ́ jẹ́ kójú òfin wọn àmọ́ ń gbà rí pé bí àfa kínní ti dé ó gbé búrẹ́dì lọ́wọ́ àfa gbé júùsì lọ́wọ́ àfa gbé nǹkan kan lọ́wọ́ àwọn náà ò ní dáná ó sì bá sunna nabi mu bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹ dákun nínú lànà nabi ni o sallallahu alayhi wa sallam pé ẹni òkú bá kú fún la dáná fún gbogbo ní tẹ̀yìn abá lágbára òun kí ọlọ́ fún wa tọ́ ọmọ ẹ lówó tọ́ abuvaisi ni wọn ní eléyìí ṣe kí látò máa gbóúnjẹ lọ́wọ́lọ́wọ́ fáwọn kìíní mi lọ ní àlọ́mọ rẹ̀ kọ́ bá a mú ani nù lànà tà nẹ́bùà muhammed sọlọ sọlọm ọ̀fọ̀lọ̀fọ̀ jẹ́ kódà mo wá kẹ́kọ̀ọ́ kan lẹ̀ yorùbá ń bì wọ́n ní jọ́ tí bọ́yá yá àbí bàbá wọn ìrántí mọ́ kí wọ́n ṣaláìsí. Si wọ́n ní tí bàbá yìí ń wí bẹ́yẹn bá ti jókòó tó fẹ́ máa pẹ́ dépò ẹ máa tẹ́tẹ́ jẹ́ ẹ máa dẹnu àmàlà kalẹ̀ bàbá yìí sì máa fún yàn ló ń jẹ tẹ́lẹ̀ wọ́n máa lọ́lọ́ rẹ̀ àmúni àyè àà òun ò lè sòfò nǹkan méjì o <laughs> òun ò ní lùsì yá òun kóun tún lùsì oúnjẹ àtọwọ́ òun ẹsẹ̀ wọn ti kí wọn ẹ máa lọ ẹ máa lọ wàlá wọn ni ti ń wí nù <laughs> ní èsì nu gbẹ́ntì máa ń gbọ́mọ rẹ̀ ọmọ rẹ̀ lówó lọ́gbọ́ ìsìláàmù yé ẹ ọlọ́run ó ṣe amọ̀nà wa tọ́ lórígun tá a wá dé yìí àwọn ọ̀rọ̀ kan mo rò pé òun làwọn tí a mà ń pẹ́ sọ lẹ́ẹ̀kan pé ká yà lọ bẹ̀ pé kódà àwọn ará wọn tí ó pé ń bẹ́ẹ̀ náà àdìsí bíi ànábì ti jẹ kàwáì <laughs> sọlọ́lọ́ sọlọlọ sọlọ èyí ń gàtì àkọ́kọ́ bí ọ̀rọ̀ nìwó ọkà ní gbòòrò Madina dókítà ẹlẹ́sìn ọdún mélòó lẹ gbé Madina táwọn kà fún yín rí ah, ah. kò sí ọkà ní Madina Ah, baba gan ní ẹrí sí i yìí wọn máa gbé anabi jẹ kaba yìí tọ lọ sànù wa àmọ́ ẹ dákun mo rò pé ntí ọkàn wa ń bì yìí ni pé ntọ́ bá fẹ́ múru ju wa kásàlàyé rẹ̀ ẹẹ ẹni tí ọba rí àdìsí sẹrikọ yàtọ̀ fẹ́ni tí ń sọ̀rọ̀ fẹ́nu ó ṣeéṣe bọ́yá àdìsí yìí ni nǹkan kan wá sápamọ́ ń bẹ̀ fúnru ẹni bẹ́ẹ̀ ìjókòó yìí wá ṣetán láti ṣe àlàyé ká tẹ́ pẹpẹ rẹ̀ pé a bó ti rí ni báwọn àfa àti ṣe níwájú àwọn kan ka ọ̀rọ̀ àwọn àfa ni ẹ̀rí hadithi yìí hadithi náà bẹ́ẹ̀ nínú sunan abi daud ẹ̀ mùrùpá nígbàsíkò púpọ̀ tá a bá kà kàkà tọ̀ <laughs> tọ̀ wọ́n ní akhbarana asim ibn kulaybin an abiyihi an rajulin min ansar قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة ẹni ọgbà hadithi wa ni àwa àta nẹ́bi jáde ńjọ́ kan alọ́ sin òkú kan fi janaza ti alọ́ sin òkú kan. فرأيت رسول الله صلى الله عليه وسلم وهو على القبر يوسي الحافرة أوسع من قبل رجله أوسع من قبل رأسه ó ní kọ́dọ̀ òun wà ń bẹ́ẹ̀ ńgbà táwọn wà ń bi táwọn ti lọ́ọ́ sin òkú yìí òun rí táwọn nẹ́bí ń sọ fáwọn tí ń gbẹ́ sáré pé ah, ẹgbẹ́ sí i ẹbí ẹsẹ̀ rẹ̀ yìí ẹ má jẹ́ ó fún un ẹgbẹ́ sí lọ́nà bí orí rẹ̀ yìí ẹ má jẹ́ ó fún ìyẹn nípa ànábì gbogbo ẹni ọba jẹ́ bí ìmáàmù àbí nǹkan kan ẹ̀kọ́ nù kéèyàn ó rí ntí wọ́n ń gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sàárè lónìí ọlọ́run ọ̀sánú ni ẹ̀ tẹ̀sẹ̀ tuntun gbẹ́ ni ànábì máa ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ń bẹ́ẹ̀ nù àdìsí bẹ́ẹ̀ tọ́yì falama rọjà falama ńgbà tá ànábì darí falama ńgbàtà nàbì ṣe kínní tó darí bí ti ń bẹ́ẹ̀ nù àdìsí ń nù o. istaqbalahu da'i imra'atin da'i imra'atin ńgbàtà nàbì ń dari tó darí kòmbi tó ti lọ́ọ́ sin òkú istaqbalahu ẹnìkan wá pàdé ànàbì nígbà dari ń darí ó ti kó mbẹ ẹnìkan wá ṣe kínní ọwọ da'i imra'atin obìnrin kan lọrin ẹni obìnrin kan lọ́rán ẹni náà kí lọ́rán sí. fàjà àwàjì àbẹ̀tọ̀ám ó ní ìyá alámọ̀yìn ọmọ alámọ̀yìn ní ìwà nàbì sallallahu alaihi wasallam a ah, ó sì wù ú òun dáná òun fẹ́ kọ́ jẹ́ sallallahu alaihi wasallam bó ti wà nù àdìbì nù. anabiwa muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ yẹn bá kasira nabi dáadáa nínú tá nabi fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀dá kò sí ẹni tá ànábì ẹ̀dá lóhùn sallallahu alayhi wa sallam òun ni wọ́n fi kọ́ pé ní fakana tumsiku biyadihi al'ama wọ́n làwọn ò rí ànábì ńgbà míì ẹnìkan òun àtẹnìkan wọn dòkun ni wọn dòun bìkan wọn máa sọ̀rọ̀ kìí ṣe kọ̀rọ̀ o àwọn wàá wò pé bóyá kan nú àwọn ẹ̀yà ńlá wa kan àbí sọ abẹ́ ńlá kan ni báwọn bá súnmọ́ bẹ́ẹ̀ làwọn ò rí pé inú àwọn ẹrú Mẹdínà <laughs> lónìí wà nẹ́bí mo lọ́rọ̀ tí mo fẹ́ bọ́ sọ ìsìnfẹ́ in kámẹ́rà àbí báwọn èbó tí ma wí nù pé ẹ̀rú ọ̀sọ̀ fà nẹ́bí ké mo fẹ́ rí ọ in in kámẹ́rà pé ìfẹ́kẹ́ni kan ọgbọ́n tí ń wí mo ní béèrè wọ́n ní yọ wàá dúró lọ́pọ̀lọpọ̀ wákàtí ẹ̀rú ìwà nẹ́bí nù sallallahu alaihi wasallam ní òjò jọjú pé a obìnrin yìí máa ọmọ ìjọ rẹ̀ lójú <laughs> wọ́n dáná ọlá nẹ́bí ọ wá ọmọ ìpá nẹ́bí ò ní sallallahu alayhi wa sallam gbogbo èèyàn la nẹ́bi fẹ́ máa dùnnú tí e bá ti ṣe pé nǹkan èèwọ̀ ni ó pe ànábì sí ẹ̀ sì padà rí bí náà nípa báyìí hadithi yìí ni anabi fọwọ́dọ̀ ayadawo anabi bá ọdẹbi tí wọ́n ti jẹun ọbu oúnjẹ sọmọwọ́dọ̀ alikọ́wùmọ̀fà akalu àwọn èèyàn náà tí wọ́n tẹ̀lé anabi wọ́n jẹun fanadọrọ aba una ti gbadi fi wa ni àwọn baba àwọn tí wọn bẹ pẹ̀lú anabi wa ń wo wọn wo anabi pé oúnjẹ òkèlè kan tá anabi ti bù sẹ́nu anabi ó mì kò sì tú <laughs> sallallahu alayhi wa sallam bó ti wá nù àdìsí náà ni pé yaluqu luqmatan fi famihi kódà anabi ọjẹ gbé bí ìgbà téèyàn ń ti òkèlè sí yìí tó ń tì sọ ń ò rí kànẹ́bí omi ń ò sì rí kó ṣe kíni ń ò rí kọ́ pọ̀ ńgbọ́ ya anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó padà oúnjẹ yìí anabiwa ni nínú mọ̀jísà anabi nù ajidu lahma shatin ukhidhat bi ghairi idhni ahliha mo gbúrò nù oúnjẹ tẹ́ gbé kalẹ̀ fún mi yìí ewúrẹ́ kan tí omi ọbẹ̀ rẹ̀ ń bẹ́ nu ọbẹ̀ yìí ẹ̀ gbàṣẹ lọ́dọ̀ ẹni ò ní dẹ̀bi dù sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ajidu lahma shatin ukhidat begayri idhni ahliha wọn gbàṣẹ lọ́dọ̀ ẹni ò tí wọ́n yẹ dù a basari lọ pé ìyá olóúnjẹ ńgbọ́ <laughs> ńbolójú rewúrẹ́ tó pa arábìnrin yìí bá dé lọ́ba kẹjọ ọba rò ó ya Rasulullah ó ní mo rán ọmọ ọ̀dọ̀ mi mo ní ọlọ́ba ń ra ewúrẹ́ wa mo sì fún un lówó tí falam yujad ó lóun mo ní ah mo sì fẹ́ sàṣejẹ fún anabi lónìí ní ti fi hàn pé obìnrin yìí ti ń retí opportunity pẹ́ ipe kó wọn fi sànẹ́bì ní àlejò sallallahu alaihi wasallam ó nígbà tó wá lóun ò rí ah, òun bá rántí pé àwọn tí ń bẹ lẹ́yìn àdúgbò àwọn ń bì yìí ẹnìkan lẹ́ran kan tí máa so mọ́lẹ̀ bóyá yóò tà á ó ní mo bá ní ọlọ́ọ̀ba ọmọ yìí lòun ọba ńlé ìyàwó rẹ̀ lòun bá ọ̀rọ̀ obìnrin sómi ọba ni wí fún un pé òun lòun ní kọ mẹ́ràn wá ńgbọ̀ báyà àwọn ọmọ wọn bá <laughs> mẹ́ràn wá wọn dọ̀bẹ́ dé lọ́rùn ó ń ṣe ọlọ́run rí bẹ́ẹ̀ pé wọn sanwó ẹran yìí sallallahu alimami Bayhaqi ló fi gba hadithi wa min dalaili an-nubuwah oníbẹ̀yẹn bá ń dá òtún pa nẹ́bí ọlọ́run là nẹ́bí inú àwọn èrí ni pa nẹ́bí ọlọ́run ni sallallahu alayhi wa sallam gbẹgbẹ yẹn bá sì tún níyè méjì gbé àbá nẹ́bí ni àbá nẹ́bí kọ́ nígbà tí wọ́n fi omi ọbẹ̀ <laughs> kéèyàn ó sì ti rí gbé ah mo gbúrò gbé ẹ̀sán wẹ̀rẹ̀ yìí <laughs> wáhàyí ní jẹ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹ dákun ibi tá a fẹ́ lò ń bì ní pé ntí ọ̀dà rújú lẹ̀ torí mi gbà pé rújú ni pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹni ó rú lójú náà ọlọ́run ó di òye bàbá ti wí báwọn afa ti wí ọ̀rọ̀ tiwa kọ́ kọ́dà ń sọnù àwọn tíra tíra táwọn afa ti ṣàlàyé rẹ̀ gbogbo àwọn tó gba hadithi yìí wá látòkè délẹ̀ hadithi yìí ẹnbẹ́nu musnadi limami ahmad ibnu aljazari nínú jamiu usul adaru kotini nínú sunan abu dauda nínú sunan albayhaki fi sunan al-kubra wa tahawi fi sharhi al-athar gbogbo wọn tí wọn gba hadithi wa bí mo ti ké yìí gẹ́lẹ́ ni wọn gbà wá ntí ó wá wà ń bẹ tírà ẹyọ kan péré tá à ń pè ní mishkatu ibẹ̀ladíìsì yìí arafi kan wa lé ń bẹ̀ arafi kan segin ni o lé ń bẹ̀ àdìsí ni dáì ìmọ̀rọ̀ àti obìnrin kan obìnrin kan ó pe ànẹ́bí wa jẹun nígbà tí àfa onímìsíkàtì ọkọ̀ tiẹ̀ tọ́jẹ́ mistake táwọn àfa sọ tí wọ́n fi rin lẹ̀ bẹ́ẹ̀ òun kọ́ síbẹ̀ pé dáì ìmọ̀rọ̀ àti yìí dáì ìmọ̀rọ̀ àti hí ìyàwó ẹni ó kú ọ̀ntọ́ wa lé ní àìmọye ọgọ́rùn ọdún làwọn afa àti detect mistake yìí wọ́n sì ti kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ kọ́dà bí yẹn bá fẹ́ mọ bí ọwọ́ àkọlọ́ wo Tuhfatul Ahwazi Sharh Tirmidhi volume ẹlẹ́kẹrin page sixty seven ọ̀fọ́sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ipe dáìmọ̀rọ̀ àtìyìn wọn kọ́dà tí a fi mọ̀ ni pé bẹ́ẹ̀ bá lọ wo riwaya imaamu ahmed imaamu ahmed tó ní imura àti min kureisin imura àti min kureisin obìnrin kan tó jẹ́ ara àrùn kureisi kìí ṣe ìyàwó ẹni ó kú lọ́dá nẹ́fà nàbí sallallahu alayhi wa sallam àdìsí yìí clear kọ́lọ́nkójà gbọ́ yé òun ni pé anabi lọ bìkan ó darí. ẹnìkan wá pàdé rẹ̀ pé ah, ìwà nẹ́bí mo oúnjẹ kalẹ̀ tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni ó kú wọn kanra wọn ń dòdòdò ọ̀rọ̀ nu. tọ àwọn jàǹbá ní kọ́dà béèyàn tí ìwo táwọn wí yìí wọ́n bá fi làákà ìwo náà ah, ẹni ọkọ ní oṣù yẹn <laughs> eh, ẹ dákun eléyìí ti ń jẹ́ òdodo ọ̀rọ̀ nu àbí òkodoro ọ̀rọ̀ ẹ òkodoro ọ̀rọ̀ nu lórí hadithu da'i imra'atin gẹ́gẹ́ bá a ti wí bẹ́yàn bá fẹ́ wo tafasilu lórí rẹ̀ kọlọ̀ wo Tuhfatu al-Ahwadhi ti ń ṣe sharhu alimami Tirmidhi kó wo sharhu mushkil al-athar ti alimami Tahawi yóò bá gbogbo àlàyé yìí ń bẹ̀ bẹ́ẹ̀ pé a àfa òní mẹsíkáàtì nìkan nínú àìmọye àwọn tó gba hadith yìí wá òun ló ṣe mistake nínú tí ẹ kọ́ wa ẹ̀yin bàbá wa nínú ma hadithi kí ni wọ́n ń pèrò hadith báyìí dókítà ẹlẹ́sìn o kọ méjì ó kì méjì nírú hadith tí gbogbo ayé bá ní báyìí là nábì wí tó ń wá ní báyìí ló wí àwọn àfọ òní imma shadhun wa ima munkaru ima shadhun wa imma inú kọjẹ abnormal <laughs> hadith tó wà abnormal àbí múnkàrù ń ta kọ̀ pé kò rí bẹ́ẹ̀ àti ṣáàdù àbí múnkàrù nínú àwọn hadithi tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ làwọn àfa kà sí bọ́rọ̀ hadithi ti rí nu ní kúkúrú gbogbo àwọn tó gba hadithi yìí wá látòkè délẹ̀ lábùdù kínní bẹ́ẹ̀ dáì ìmọ̀rọ̀ àtìn kọ́dà nù musnadi ahmed min kùrẹ́ṣin tí ń fi hàn pé kọ̀ọ̀kan nǹkan kan nù ẹni ó kú ó sì wàá nù sisi anabi sallallahu alaihi wasallam pé gbogbo ẹni ó bá pe anabi anabi máa dá lóhùn sallallahu alaihi wasallam ọlọ́run kọ́ mọ́sá àbáwá sàlékún kẹ́ ọlọ́run àti fún anabi wa muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́n kọjá wa náà jọ anabi o sallallahu alaihi wasallam ẹ̀yà dákun eléyìí gẹ́gẹ́ bí mo ti wí mo rò pé àlàyé yìí ni ọkàn níbi ká sàlàyé ẹ̀ torẹ́ ni ó bá rí dá ìmúratì yìí lóòótọ́ kí ni wọ́n fẹ́ a yàwó rẹ̀ ni hmm, mistake ni àwọn mistake báyìí àìmọye ọgọ́rùn ọdún làwọn àfáà ti wá ṣe tíra yìí kalẹ̀ ni wọ́n ti ṣàlàyé ìgbà béèyàn bá karo eléyìí nínú mishkatu nìkan kọ́mọ̀sì gbọ́ o kọ́lọ̀ wo báyìí kọ́lọ̀ wo báyìí kọ́lọ̀ wo báyìí yọ báyìí ti ń jẹ́ ojúlówó àbókodoro ọ̀rọ̀ hadith yìí ń bẹ ọlọ́run kọ́mọ̀sì àsàmánà wa o. ẹ nínú hadith yìí kan náà gẹ́gẹ́ bí ìṣe àwọn àfáà ẹ̀rí ń bẹ pé arábìnrin yìí Si anabi ní ẹran tí wọn sanwó lọ́pa ó ní arsaltu ilalbakẹ́ arsaltu ilalbakẹ́ torí ká yẹn yẹn náà mistake mi tún nù wípé òun rán ọmọ pé kọ́ lọ bàkẹ́ ìlọrin ran wa <laughs> wọ́n ń tẹ̀ràn bàkẹ́ àwọn dọ́kítọ̀ sọ̀rọ̀ dọ́kítọ̀ la ẹ̀yin la bá mẹ̀dínà <laughs> wọ́n ń tẹ̀ràn bàkẹ́ o sàárè sàárè ní bàkẹ́ yìí dọ́là eléyìí náà torí ńgbà tẹ́lu mi ò tún wá ní kọ́ da sàárè ló ti rà á. alimami sheikh al-islam ibn taymiya rahimahullahu ta'ala oniru hadithi yi méjì ni hadithi ibn umaru kan bɛ ń bò mí lórí ɔrɔ tijara nípa business ni ibn umaru ni kuntu abi ghanama fil baqi' wa fi riwaya kuntu abi ghanama fin naqi' fa qala ibn taymiya. النقيع سوق المدينة والبقيع مقبرتها النقيع سوق المدينة والبقيع مقبرتها ajẹ́ pé ọmọ tó yẹ kí ọ wà lókè ló ṣeéṣì bọ́ sísàlẹ̀ lọ́dọ̀ òǹtẹ̀ lọ́wọ́ á di mọ́lọ́ rẹ̀ ránbà ké ọlọ́njẹ̀ wa ni ó sojú àwọn àwọn ẹ̀gbọ́n wa Mẹ̀dínà wọn ètè ránbà ké bí <laughs> a bá dé bàgé tó lóun fẹ́ rẹ ẹran wọ́n rò pé olè dàrú ni ẹran yà yín. <laughs> tí èyí sàwọn tí mọ tí èyí nàìjíríà gbọ́ àbọ̀fẹ́ àbọ̀fẹ́ wù gẹ́yìn. <laughs> Ah, ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àṣàmọ̀nà wa o nípa báyìí gbélé ti dẹnu pọ̀ hadithi yìí tí ń bẹ sunan abi daud àtàlàyé lórí ẹ̀ tọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀tọ́ wọn òun ni i'ta'uhum furudihim inú ẹ̀tọ́ táwọn tó kù fílẹ̀ ni pé nǹkan tẹ́ni wọ́n fílẹ̀ àwọn wọn ni ó kéré ni ọ̀pọ̀ ni nínú tí Islam fi yàtọ̀ fún gbogbo òfin àtẹ̀sìn nínú òfin àwọn olóyìnbó ẹ bàbá wa jọ́sìsì wọ́n yà á fi wà kára so eléyìí àwọn ni wọ́n pé èèyàn kú intestate wọ́n ní died intestate ó kú láì mẹ́ni ó ní nǹkan rẹ̀ <laughs> nínú common law bí wọ́n bá lè yẹn kú intestate ìtumọ̀ ẹ̀ ni pé ẹ eh, eléyìí sì lọ àmẹ́ni tó ní ogún rẹ̀ àwọn baba wa honourable justice Hambali mo kàwé wọn tí wọ́n pè ní the practice of Muslim family law in Nigeria wọ́n wá sọ bẹ́ẹ̀ pé ní a Muslim does not die intestate. <laughs> the never àwọn baba náà fi never kún àwọn adájọ́ nù wọ́n ní lọ́dọ̀ ẹ̀yin èbó ni èèyàn ti lè kú intestate ẹ̀rí inú ìsìláàmù ẹnìkan kú intestate níbo lẹ́ẹ̀fi sóràtún nìsá yìí sí <laughs> ọlọ́run ti pín ntòǹkálukú ni kí wọ́n kàn lọ tán káwọn tó ní ọgbà nǹkan wọn ni nbẹ́nu sóràtún nìsá yìí bẹ́ẹ̀ nbẹ́nu wí àwọn honourable justice Ambali bẹ́ẹ̀ pé a Muslim does not die intestate kò sí ti ń jẹ́ injustice inú òfin ti islam ẹ̀yin ni pé torí táwọn ń gbà lérò ń lo òyìnbó ni pé ìwọ lọ kọ wíìlì kalẹ̀ pé mo ti fẹ́ kẹ́ pín kínní yìí ni ẹni tó bá ti wá kú tí òfin wíìlì kalẹ̀ nínú òfin kọ́dà nínú òfin nàìjíríà náà tòrò òfin èbó náà là ń lò àwọn gbà pé bẹ́ẹ̀ ọba ti lè kọ wíìlì kalẹ̀ tó bá fi lọ bẹ́ẹ̀ òfin ni ọba pin ó ti ju dúkìá rẹ̀ lẹ̀ fún òfin náà òfin wa pin bó ti wù àmọ́ àwọn justice àwọn baba ọjọ́ àtàwọn míì wọ́n já mọ̀ pé òfin ni ó gbọ́dọ̀ kan mùsùlùmí kí ló kan mùsùlùmí bẹ́ẹ̀ sórọ́tù nìsa yìí ń bẹ ní ẹni ó ní ìdajì ẹni ó ní ìdá mẹ́rin ẹni ó ní ìdá mẹ́jọ ẹni ó ní ìdá mẹ́fà gbogbo ẹ̀ lọ́lọ́run ti pín. <laughs> àwọn baba ní kéèyàn wa kọ wíìlì pa já lónìí nǹkan báyìí ọlọ́run kọ́ mọ́sá àsàmọ̀nà wa àwọn kan kọ́ bẹ́ẹ̀ o inú ogún ìyá àwọn ajá ló ní nǹkan báyìí bẹ́ẹ̀ yẹn bá kọrú wíìlì bẹ́ẹ̀ lọ́jẹ́ mùsùlùmí àwọn bàbá ni ẹ fà á ya <laughs> mùsùlùmí yìí kọ wíìlì ibi tá à ń lọ nù ẹ dákun inú ẹ̀tọ́ táwọn tí ẹni ó kú fi kalẹ̀ ni pé ẹ̀tọ́ wọn tí Ọlọ́run pín fún wọn ká fún wọn bóyá àsìkò mi ọ wá tí the right path foundation àbí adá bayanu linnas mo rò kọ́ yẹ kí tọ́píìkì ni ọ dá dúró káwọ́ kàn rí lónìí pé ẹ̀tọ́ wọn o ẹ̀ fún wọn àmọ́ ta ń lẹ̀ tọ́ ńgbò lèyàn tó tọ́sẹ̀ tọ́ mo rò pọ̀ yẹ kí tọ́píìkì kan gédégbé ni tí ó gba àsìkò àmì mi ó kàn pé àwọn àkíyèsí kọ̀ọ̀kan nínú tí ń ṣẹlẹ̀ láwùjọ lápèjúwe a ti sọ nísìnyí a ní mùsùlùmí èkó wíìlì tọ́ bí mùsùlùmí ó bá wa kọ wíìlì nírú ìlú tá à ń gbé yìí ṣé bọ́ bá kú tán òfin ò ní pé àfa àwọn ní pé sùlùtù súnmúnú ẹ bá yẹ kógun rẹ̀ wá kóòtù ká pín ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti fààyè rẹ̀ lẹ̀ fòfin nígbèsè ayé tá à ń gbé lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí níbi ẹ bá jòkó tẹ ẹ pín súnmúnú ẹ pín sùdúsù bọ́mọ kan bá yarí tó gbé yín lọ kóòtù wọn da gbogbo ń tẹ pín nìwú nítorí pé bàbá rẹ̀ ti fi foundation rẹ̀ kalẹ̀ nínú ìwé jọ́sí sábàlì náà bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́sá kó ṣe dáadáa fún bàbá náà àti gbàǹ bàbá wa wọ̀nyí. wọ́n ní ara torí pé àwọn experience yẹn lójoojúmọ́ wọ́n rí cases wọ̀nyí. wọ́n lára ń tí èèyàn fi lè pilẹ̀ kíjọba sọ pé kí lọ́ọ́ kàn wọ́n pẹ̀lú súnmúnú sódúsù ẹpin ti yín nu ọyá ẹ wá bí dìgì bá ní kọ́sọ́márì wí ni <laughs> borí òjòrí ni òun ni ẹ wá fi pín in wọ́n ní mùsùlùmí mi lè lé foundation ẹ̀ fún rẹ̀ lọ́nà wo wọ́n ní wọ́n ń pè òfin kan ní nàìjíríà wọ́n ń pè ní marriage act òfin bẹ́yẹn ti ń fẹ́yàwó wọ́n ń pè kan ní matrimonial causes act òfin bẹ́yẹn bá fẹ́yàwó tá àtàwọn tó tẹ̀lé gbogbo ọmọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ọmọ ń tà ń wí yìí tíyàwó rẹ bá kàn ọ́ pé já lọ rẹ́gísítà wa yìí ń kóòtù tọ́ ọ bá dáhùn ó ti sọ pé wọ́n ní kí ni jẹ́ súnmọ́nù <laughs> kí ni jẹ́ súdùsù ẹ dákun ọ̀rọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ gbogbo ẹni ọba ti tíyàwó ti tán ẹlòmíì olóhùn lajú àbí ìlú èbó la ti fẹ́ra wa kọ́dà ẹlòmíì lè gbélé ibo là ń gbé ńgbà tá a fẹ́ra wa kò sí ṣẹ̀ríà ń bẹ tọ́ba ti tán tọ́ lọ ṣe court marriage tọ́ ẹ marry through marriage act bọ́ọ̀ba ti lọ tán táwọn àfa ìmáàmù pín kínní kan pín kínní kan ọmọ kan kan gbẹ̀yìn rẹ lọ kóòtù ni òun sì da gbogbo ẹ̀rù kọ́dẹ̀ ni wọ́n bá ní wọ́n má dàrú wọn mú òfin ó mú torí pé wọ́n sọ fún wọn pé ẹni ọ lọ yìí ńgbàdí <laughs> ọ̀fẹ́ yàwó kọ̀ wá mọ́sálásí o <laughs> orí kuraani ńlẹ̀ o <laughs> marriage act ni wọ́n fi rẹ́gísítà yàwó wọn torí náà marriage act àti matrimonial causes act àwọn ni wọ́n dá sí ńgbà tí o ti lè kọ wíìlì kalẹ̀ ń intestate nù ọ̀dà intestate àwọn làwọn pin bí bá bófin tàwọn bá ti wí ẹ dákun inú tá a fẹ́ pa kéèsì nù ọ̀làjú lẹ lómi ò pè é of recent nínú àwọn colleagues mi tó jẹ́ practicing lawyers ọ wá sọ àwọn cases kan fún mi pé ẹ dákun ẹ máa sọ wọn àti fáwọn èèyàn o n táwọn ń fojú rí kóòtù o ó lóun lọ ṣe kéèsì kan ìyàwó ọkọ àwọn ọmọ mùsùlùmí ni wọn wọn ò gbé ìlú wọn wọn ń gbélu kan nàìjíríà ọkọ wa kú ńgbà ọkọ sì ti kú wọn lọ bá àwọn àfa àbí sẹríà kọọtù gbá ẹdá kan bá wa pín àwọn tí òfin lẹ ní wọn bá àwọn tí ń pín dá ń pín súnmúnù tí wọn ń pín súdúsù tí wọn ń pín rúbù ọmọ kan tí ọtẹ lọ́rùn <laughs> àbíyàwó náà ni ọ̀tẹ́ lọ́rùn gbé kíni túmúnù ni tòun tóun ti ń fojú wo gbó kíni ìkalẹ̀ bó ṣe lọ pẹjọ́ nù òun lòun wá lọ dìfẹ́ǹdì àwọn tí wọ́n fẹ́ ṣe túmúnù ó ní ẹgbẹ́ kíni wọ́n ìfàyàn àwọn kánlẹ̀ <laughs> ní kóòtù ẹgbẹ́ ọgbà àrékèrèké ń bẹ nù lọ <laughs> kódò lè jẹ́ lọ́ọ̀yà mùsùlùmí náà àmọ́ ìjọ wọn gbà àmọ́ kìlọ̀ fáwọn náà wàláì gbogbo ń tẹ́ gbà yìí bẹ́ẹ̀ bá rí kófin ọlọ́run lẹ fẹ́ takò yìí ẹ má lọ bẹ́ẹ̀ o ẹ nàntẹ́ gbà tán o gbogbo ọmọ mùsùlùmí ti ń lọ ági kéèsì against kùránì àtàdífì ọ nàntọ́ gbà tán o sì ti dantí ò ní tán kalẹ̀ sí rẹ lọ́rùn ẹgbẹ́ kí ló ní lọ́ọ̀yà fi kán àwọn lẹ́yìn ó ní <laughs> adájọ́ ẹni tí wọ́n ń sọ pé mùsùlùmí ni ńgbà tó wà láyé yìí o ẹ̀rí wà overwhelming pé ń máa mutí ẹbí wọn ní ń máa mutí lóòótọ́. ẹbí ẹbí wọn o yàwó mélòó ló ní ó tó mẹ́fà ọ̀sà ka ọgbẹ́ lọ láwọn tó ti gba ìsìláàmù lójú tó ti gbófin kùránì àti súnà lónìí ṣé èyí ń lẹ wá sọ pé ọ gbà pé ìsìláàmù ni kí wọ́n fi pín gbóhùn tó wọn ọba sí mọ́ ẹni tó gbé ńgbà tó ń gbẹ́ ń láyé gan kò kí ìsìláàmù ọ̀ dàrẹ́tì àfíàsì wọn adájọ́ bá ní yes yes yes it's a fact tó náà ẹ kó súnmùnù yín kó lẹ kó eléyìí fara mọ́ súnmùnù yín gbà tó wà láyé ó sì lè máa kírun nígbà tí ń bẹ láyé ó lè máa gbààwẹ̀ àwọn gan látàyè sẹ́rí pé ọlọ́mọdé ọjọ́ pé ń tẹ́ ń lọ balárìkì àmọ́ wọ́n ti ń wí fún un pé eléyìí ṣe mùsùlùmí gidi of recent lélẹ́yìí o gbogbo ọmọ mùsùlùmí àwọn ń sọ gbogbo àwọn tí wọn ó tẹ mara wọn nù pé àmọ́ rí n pati kìnìún ọ̀sẹ̀ sìnà tán lẹ́mọ̀ ẹ̀